كما أمر بذلك في القرآن العظيم وكما رتب وحث على ذلك النبي صلى الله عليه وسلم في أحاديثه الصحيحة واعلموا أن تقوى الله سبحانه وتعالى واجب على كل مسلم ومسلمة عباد الله اليوم سنتكلم حول مرض آخر من الأمراض الاجتماعية الذي يسبب كوارث كثيرة في أوساط الناس هذا المرض يسبب التفريق بين المرء وزوجه وكذلك يؤدي إلى قطيعة الرحم في كثير من الأحيان وكثير من الناس لا ينتبهون إلى هذا المرض ويحسبونه هينا وهو عند الله عظيم ألا وهو اتيان الأراف وتصديقهم اتيان العرافين وتصديقهم اعلموا عباد الله أن الله سبحانه وتعالى مما وصف به المؤمنين أنهم يؤمنون بالغيب وذلك في قوله تعالى والذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والغيب لا يعلمه إلا الله سبحانه وتعالى أو من يتش الله سبحانه وتعالى على الغيب من الأنبياء والرسل والنبي صلى الله عليه وسلم لا سبيل له إلى معرفة الغيب إلا ما أخبره الله سبحانه وتعالى ما أخبره الله سبحانه وتعالى من المغيبات ولذلك نجد وقائع كثيرة في حياة النبي صلى الله عليه وسلم تدل على أن النبي صلى الله عليه وسلم لا يعرف الغيب بل ينتظر الوحي من الله سبحانه وتعالى في الحوادث والوقائع والله سبحانه وتعالى قال في محكم تنزيله قل لا يعلم الغيب في السماوات والأرض الغيبة إلا الله وكذلك في آية أخرى لو كنت أعلم الغيب لاستكثرت من الخير وما مسني السوء والآيات في ذلك عباد الله كثيرة مما تدل على أنه لا يعلم الغيب إلا الله سبحانه وتعالى وقد نبت نوابت السوء وذلك قبل بعثة النبي صلى الله عليه وسلم حيث يعني بعض من الناس يضعون أنفسهم ليخبروا الناس عما غاب عنهم أو عن الغيب وهؤلاء هم المعروفون بالعرافين والقهان والأسماء المختلفة مما يعرفون به والذهاب إلى إلى الكهان أو العرافين في منظار شريعة نبينا محمد صلى الله عليه وسلم يجب علينا أن نكون على بصيرة وتبين من ذلك والنبي صلى الله عليه وسلم قد حذر من ذلك في حياته وقال النبي صلى الله عليه وسلم ليس منا من تطير أو تطير له ومن تكهن أو تكهن له ومن سهر أو سهر له ومن أتى كاهنا فصدقه لم تقبل له وقد كفر بما أنزل على محمد وفي حديث آخر قال من أتى كاهنا أو عرافا فسأله عن شيء لم تقبل له صلاة أربعين ليلة ولم عباد الله أن هذا الأمر شائع في أوساط الناس وخاصة في أوساط العوام وبعضهم يعدون ذلك من شريعة الإسلام لماذا؟ لأن الذين يمارسون هذا الشيء هم الذين يعني يدعون العلم, العلم يدعون بأنهم هم العلماء وهم الأولياء والناس يذهبون إليهم ويسألونهم عن الغيب يسألونهم هل يسافرون أو لا يسافرون هل سيكون في سفرهم خير أو لا يكون فيه خير ويخبرونهم بذلك ويقول لا لا تسافر أو سافر في يوم كذا وكذا وهذا وهذا العامي هذا العامي يصدقه ويتبعه ولا يسافر إذا إذا نهاه عن السفر ويقدم على السفر إذا أمره بالسفر وكذلك إذا أراد أن يتزوج يذهب إليه ويقول هل أتزوج من هذه المرأة أم لا وأحيانا يقول تزوج منها فإن في الزواجك في زواجك منها بركة وأحيانا يقول في بداية الأمر آه، خير وفي آخره سوء ولأجل ذلك لا تتزوج وهكذا يخبرون الناس بهذه الأشياء وقد وقد يسبب هذا آه، هذا الإخبار آه، أمورا شنيعا في أوساط المسلمين من ذلك قطيعة الرحم وقد يخبر شخصا بأن الذي يسبب آه، بؤسه وعدم آه، آه، وعدم وفقره الذي يسبب بؤسه وفقره ومرضه هو شخص كذا وكذا وقد هو أخوه الشقيق وقد يقول لبعض الناس إن, إن, إن مشكلتك يعني تأتي من أمك وهذا يصدقهم وبأجل ومن أجل ذلك لا تحسن إلى لا يحسن إلى أمه وكذلك لا يحسن إلى على أقاربه وإخوته وهذا يقع كثيرا في أوساط الناس وكذلك يسبب ذلك آه، التفرقة أو التفريق بين المرء وزوجته وأحيانا يقول للزوج إن إيه، ويقول للزوجة إن زوجك هو الذي يستعمل يستعمل رزقك ولذلك يعني يكثر رزقه ويقل رزقك ومن أجل ذلك يعني يطلب الطلاق أو يطلب تطلب الخل من الزوج وهذا يقع كثيرا ويجب علينا أن نتنبه إلى هذا المرض لماذا؟ لأنه يعني لأن ما يتعلق به من الشر يعني كثير من ذلك أن الذي أتاهم وإن لم يؤمن بهم لم يقبل الله سبحانه وتعالى صلاته أربعين ليلة وإن آمن به وقد أخبر النبي صلى الله عليه وسلم بأنه قد كفر بما نزل على محمد وما يعني يسبب ذلك من الأمور التي يعني تقل عن هذين الأمرين لأن أعظم الأمور أن تخرج من دين الله سبحانه وتعالى قطيعة الرحم يعني كبيرة من كبائر الذنوب والتفريق بين المرء والزوج كبيرة من كبائر الذنوب أما يعني أن تؤمن آه، بأن هذا يعلم الغيب بأن ما أخبرك به هو الحق فهذا يخرج الإنسان عن الملة فالعياذ بالله سبحانه وتعالى من ذلك وقد وقعت وقائع في حياة النبي صلى الله عليه وسلم مما يدل على أن النبي صلى الله عليه وسلم لا يعلم الغيب عندما كذبت أمنا عائشة رضي الله عنها بالزنا لم يقل النبي صلى الله عليه وسلم شيئا بل انتظر الوحي من الله سبحانه وتعالى قبل أن يبرئ الله سبحانه وتعالى أمنا من كل ذلك وكذلك ما وقع حين ضاعت آه، قلادة آه، آه، حين ضاعت قلادة عائشة رضي الله عنها في غزوة من غزوات النبي صلى الله عليه وسلم لم لم يعرف النبي صلى الله عليه وسلم مكان القلادة إلا بعدما يعني قامت الناقة التي يعني نامت على القلادة وهناك أمور كثيرة يعني تدل على أن الغيبة إنما الله سبحانه وتعالى هو الذي استأثر به ولأجل ذلك ينبغي لنا أن نطلب البديل أن نرجع إلى سنة النبي صلى الله عليه وسلم وذلك لأن النبي صلى الله عليه وسلم قد أتانا بالبديل من هذه الأمور وما هو البديل؟ البديل هو الاستخارة صلاة الاستخارة وقال النبي, وكان النبي صلى الله عليه وسلم يعلم أصحابه هذا الدعاء كما يعلمهم الصورة من القرآن يجب على كل مسلم أن يعرف هذا الدعاء دعاء الاستخارة إذا أردت أن تتزوج فادعو الله سبحانه وتعالى واستخره وإذا إذا أردت أن تسافر إما للتجارة أو لأي حاجة, لأي حاجة من الحوائج ولا بد لك أن تستخير الله سبحانه وتعالى وتطلب من الله سبحانه وتعالى أن يخير الخير لك وهذا من سنة النبي صلى الله عليه وسلم وهذا ما رب النبي صلى الله عليه وسلم عليه أصحابه ويجب علينا أن نصير إلى هذا الأمر أدوكم الله وبارك ولا أترى كاتك النبي صلى الله عليه وسلم abẹ́lọ́wọ́ bá alékẹ́ ọlá alékún orí ajẹ́jẹ́ tán rẹ̀ alékún kẹ́ rẹ̀ abẹ́lọ́wọ́ bá alékẹ́ ọlá kó bá wọn sàábí ànẹ́bì àti gbogbo àwọn tí wọ́n tẹ̀lé àwọn sàábí ànẹ́bì àti gbogbo àwọn tó bá wà lórí ìlànà ànẹ́bì sallallahu alaihi wasallam tí ó fi jẹ́ ọ̀gbìdà kìyàmà ẹ̀rù sí ọlọ́wọ́ bá àríkẹ́ sí ma rọra wa létí ní gbogbo ògbà òun náà ni ìlànà tẹ́yàn máa tẹ̀lé tẹ́yàn ó fi rí orí láyé tó bá díjọ́ ọ̀gbẹ́dẹ̀ alkiyama tẹ́yàn ó tún ní kàgùn sínú àwọn tí ó jìyà tó bá díjọ́ ọ̀gbẹ́dẹ̀ alkiyama ẹ̀yà orí dị bá alékiọlá ẹwà já lọ lè mọ̀ bákan ipé gbogbo tá a bá ti pè ládàádáálẹ̀ nínú ẹ̀sìn ká lè mọ̀ ìgbé ni gbogbo tá a bá ti pè lánù ká mọ̀ pé kèé gbé ní lọ síbi ìyọ́nà ọlọ́wọ́ bá alékiọlá ànú a máa gbé lọ sínú ọlọ́wọ́ bá a máa gbé abẹ́lọ́wọ́ bá alékẹ́ ọlá kọmọ́sà sọ wá kó nínú ilẹ̀ kọmọ́sà sọ wá kó nínú ya rẹ̀ ẹ̀yẹ rúsí ọlọ́wọ́ bá alékẹ́ ọlá ẹjá páyà ọlọ́run nípa apá bí ó ti ẹka páyà rẹ̀ gẹ́gẹ́ bí ọlọ́wọ́ bá alékẹ́ ọlá ṣe máa pa wá láṣẹ nínú àwọn àyà lọ́pọ̀lọpọ̀ nínú alukur'an gẹ́gẹ́ bí anabi sallallahu alaihi wasallam kó náà ṣe máa ṣe wá lójú kòkòrò lọ síbi ìpáyà ọlọ́wọ́ bá alékẹ́ ọlá àwa lọ lè mọ̀ pé ìpáyà ọlọ́wọ́ ló jẹ́ fún gbogbo ẹ̀ àtọkùnrin àtòmìnrin kábẹ̀rù ọlọ́wọ́ bá ọlá ẹ̀rú sí ọlọ́wọ́ ọlá ní inú àwọn eríṣiríṣi àrùn èyí tí ń bẹ láwùjọ tó jẹ́ pé òun náà ni ó jẹ́ lada ó lálàáfíà òun náà ni ó jẹ́ kí àwùjọ ó gbádùn inú àwọn àrùn yìí tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ òfurasí ọ̀pọ̀lọpọ̀ ń káàkún pé nǹkan rẹ̀ ní wọ́n sì ń káàkún pé nǹkan dáadáa ní àfàwọn díẹ̀ tọ́lọ̀ ọba àlejò alábásàánú nínú àwọn èèyàn ni wọ́n mọ̀ ìpé aburú ní bẹ níbi ni tó jẹ́ a máa ń fa òpin yà láàrin nǹkan kan ni tó jẹ́ pé a máa já okùn ẹbí nǹkan kan ni tó jẹ́ pé olólùfẹ́ méjì wọ́n sì pínyà látara irú àrùn burúkú yìí níbi tí ó bá ti wà nínú ọkàn àbíbi àwùjọ tí ìgbàgbọ́ bá ti ń bẹ nípa àrùn burúkú yìí kí ni àrùn náà òun náà ni wọ̀tẹ̀síkùhùn kí o sì gbà wọn lódodo nígbàtán bá sọ fún yàn pé à nǹkan báyìí báyìí ló ṣe rí kí o gbà bẹ́ẹ̀ àrùn láńlá ni àrùn burúkú ni ó jẹ́ pé ẹni tí máa ń bẹ lára rẹ̀ àbẹ́ni tí máa ń bẹ nínú ìgbàgbọ́ rẹ̀ kọ́lá o bá gbé e lọ síìtù kọ́lá bí o bá máa lògùn ẹni bẹ́ẹ̀ lọ lè máa ìfẹ́ ọkàn rẹ̀ ń jẹ́ pé kò gbọ́dọ̀ kú lérí irú burúkú bẹ́ẹ̀ òun náà ni ìnígbàgbọ́ sí nǹkan tó pamọ́ ká nígbàgbọ́ nípa kọ̀kọ̀ nǹkan tá àfojú rí tí wọ́n fún wa ní làbárì nípa rẹ̀ káwa nígbàgbọ́ nú ẹ̀ ọlọ́ọ̀bá àríkẹ́ ọlá fi ròyìn àwa mùsùlùmí ọlọ́ọ̀bá àríkẹ́ ọlá sọ pé alladhina yu'minuna bil ghaib àwọn tó jẹ́ pé wọ́n a máa nígbàgbọ́ pẹ̀lú nǹkan tó pamọ́ ẹ agba ọjọ́ ògbídàlì kìí àmà gbọ́ àtìfojúrí agba ìyanu sàárè gbọ́ àfojúrí agba ìpé iná ń bẹ àfojúrí agbàfẹ́ àlìjẹ́nà ń bẹ àfojúrí àtàwọn nǹkan oríṣiríṣi tó jẹ́ pé nǹkan kọ̀kọ̀ tó jẹ́ pé àgbàgbọ́ ni kò wá sí nǹkan tó mú àgbàgbọ́ tó jẹ́ pé ìròyìn yìí ọlọ́wọ́ bá àlékẹ́ ọlá òun wa nílà bárì nípa ìròyìn kò sí nǹkan tó mú àgbàgbọ́ tó tayọ pé ìròyìn náà wá látọ̀dọ̀ òjíṣẹ́ ọlọ́wọ́ bá àlékẹ́ ọlá ẹni tó yẹ pé ọlọ́wọ́ bá àlékẹ́ ọlá ti ròyìn ẹ̀ ipé kò yí sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́ ẹnu in bá sì sọ jáde látẹnu in tọ́lọ́wọ́ bá àlékẹ́ ọlá fi ránṣẹ́ sí ni òun náà ló fà á dáa fi nímọ̀ nípa gbogbo àwọn kọ̀kọ̀ yìí gbogbo ń tàbá ti wá pè ní kọ̀kọ̀ tó pamọ́ kò sí ọ̀nà míì tẹ́yàn lè gbà tí ó fi nímọ̀ nípa kọ̀kọ̀ ẹ̀yìn kó jẹ́ ìpasẹ̀ òjíṣẹ́ tọ́lọ̀wọ̀ bá àríkẹ́ ọlá rán sí wa nítorí pé ọlọ́wọ́ bá alékẹ́ ọlọ́wọ́ ní fi wá àyí ránṣẹ́ sí ọ dépò nítorí pé ò nínú àwọn ànábì ọlọ́run tó fi wá mọ̀ pé nǹkan báyìí ló ṣẹlẹ̀ nígbà báyìí àbí nǹkan báyìí ló ṣẹlẹ̀ nígbà báyìí gbogbo àwọn nǹkan wọ̀nyí ó yẹ kí múmi ni ó mọ̀ nípa rẹ̀ kó sì wà nínú ìpìlẹ̀ ìgbàgbọ́ wa ipe ọlọ́wọ́ bá alékẹ́ ọlá òun nìkan òun náà ló nímọ̀ nípa pọ̀kọ̀ ọlọ́wọ́ bá alékẹ́ ọlá nìkan òun náà ló nímọ̀ nípa tó pamọ́ àwọn àyà pọ̀ nínú alukur'an tí ọlọ́wọ́ bá alikẹ́ ọlá ń sọ fún wa tí ń júwe ara rẹ̀ fún wa ipé òun nìkan òun lòun nímọ̀ nípa tó pamọ́ àti sánmà ni àti lẹ́ẹ̀lẹ̀ ni àti sánmà méjèèje ni àti lẹ́ẹ̀lẹ̀ bí tílẹ̀ parí sí ni ọlọ́wọ́ bá alikẹ́ ọlá nìkan ló nímọ̀ nípa tó pamọ́ sínú gbogbo ẹ̀ ọlọ́wọ́ bá alikẹ́ ọlá ń sọ fún wa nínú al-Qur'an olùkúl la ìgbèlá ya'lamu man fi samawati wal ardi al-ghayba illa Allah gbogbo tí ń bẹ ní sánmà pátápátá ẹ̀ẹ́n bima fihimul malaika àtàwọn màláíkà tí ń bẹ ń bẹ pátápátá gbogbo tí ń bẹ sánmà pátápátá àti gbogbo tí ń bẹ nínú lẹ́ẹ̀lẹ̀ ẹ̀ẹ́n lórí lẹ́ẹ̀lẹ̀ àti ìsàlẹ̀ lẹ́ẹ̀lẹ̀ àwọn nǹkan tí ń mí bẹ̀ ni àti nǹkan tí ò mí àwọn nǹkan abára ní àbí nǹkan bọ́rọ̀ gidi tí ń bẹ ńlẹ̀ẹ́lẹ̀ ọlọ́run ọba àríkẹ́lá ní ìlànàbì sọ fún wọn pé kò sí ẹni tó mọ̀ kọ́kọ́ illa Allah àyàfi ọlọ́run ọba àríkẹ́ọlá ọlọ́run ọba àríkẹ́ọlá nìkan òun náà

nìkan lónìí ọlọ́wọ́ bá ríkẹ́ látún sọ fún wa nínú ayami nínú al-Qur'an olílà òkúntù àlámùl gáìbá lásẹ̀kẹ́sù min al-khayr wa ma massani as-su' ọlọ́wọ́ bá ríkẹ́ látún sọ fún wa nínú al-Qur'an tí ń sọ nípa anábì sallallahu alaihi lásìkò mìíràn káyí oore mi ni ò bá pọ̀ oore ni ò bá pọ̀ fún mi wà máa máa sàníyà sú àbúrò ò bá ti kà mí eh, ẹni tó bá nímọ̀ nípa àkọ́kọ́ kí àbúrú bá ń bẹ lójú ọ̀nà eh, ìgbà àkọ́kọ́ tó ní yóò ti sọ fún pé àbúrú ní bẹ́ẹ̀ yóò ti rárá dúó ẹni tó bá nímọ̀ nípa àkọ́kọ́ tó bá jẹ́ pé oore ní bẹ́ẹ̀bì tí ò fẹ́ lọ tẹ́lẹ̀ tí ìmọ̀ àkọ́kọ́ rẹ̀ bá ti sọ fún pé oore ní bẹ́ẹ̀ yóò ti lọ so látara bẹ́ẹ̀ òun náà ni ẹni tó bá nímọ̀ nípa àkọ́kọ́ oore rẹ̀ ló yẹ kó pọ̀ jù bẹ́ẹ̀ ni ó yẹ kó mọ̀ kò yẹ kí àbúrú kàn láíláí nítorí pé kí ni yóò ti nímọ̀ nípa aburú yẹn kó má bàa ṣẹlẹ̀ sí ọlọ́ọ̀bá àríkẹ́ ọlá wá ń sọ lé ìfún wa nípa ànábì sallallahu alaihi wasallam tó jẹ́ pé kò sí ẹni tó lè láyà tí ó sọ pé òun ju ànábì sallallahu alaihi wasallam lọ kò sẹ́ni tó lè láyà tí ó lóhun súnmọ́ ọlọ́ọ̀bá àríkẹ́ ọlá ju ànábì sallallahu alaihi wasallam lọ kò sẹ́ni tó lè láyà tí ó lóhun nímà ju ànábì sallallahu alaihi wasallam lọ síbẹ̀síbẹ̀ náà ọlọ́ọ̀bá àríkẹ́ ọlá wá fi rìnlẹ̀ fún wa ife ànábì sallallahu alaihi wasallam kò nímà nípa àkọ́kọ́ àyàfi tọ́lọ́ọ̀bá àríkẹ́ ọlá bá fi hàn ànábì sallallahu alaihi wasallam lókù ìtọ́lọ̀ ọba àríkẹ́ ọlọ́bá fi ránṣẹ́ sáwọn àlúmà rẹ̀ òun náà ní tàà nẹ́bí sallallahu alaihi wasallam ma nítorí pé a ti rí àwọn ìṣẹ̀lẹ̀ oríṣiríṣi tó ṣẹlẹ̀ nígbà ayé ànẹ́bí sallallahu alaihi wasallam tó jẹ́ pé kò sí àyàfi nǹkan tọ́lọ̀wọ̀ bá àríkẹ́ ọlá bá fi hàn pé báyìí ní nǹkan báyìí tẹ́rí àbí báyìí ní nǹkan tí ó ṣẹlẹ̀ àbí nǹkan yìí tó ṣẹlẹ̀ lọ́la ni ẹlùmíràn wọ́n á wò pé tàbálà náà bí ò nípa nípa kọ̀kọ̀ ní tàà wá ń sọ nípa àwọn àṣírọ́tù sáà àǹkọ́ àwọn nǹkan àwọn àpẹẹrẹ tí ó máa ń ṣẹlẹ̀ ẹ̀yìn síwájú kó tó ti péjọ gbídà lèkè àmàdé tánàbì ti sọ gbọ́ ẹ̀kalẹ̀ fún wa gbogbo àwọn eléyìí ẹ̀mìn àdáminúkú wa inú àwọn àpẹẹrẹ ìyánàbì ọlọ́wọ́ba àríkíọlá ni inú àwọn òyìn tọ́lọ́wọ́ba àríkíọlá wa fún wa ike ànábì tó sọ eléyìí ajẹ́pọ́lọ̀ ọba àdékẹ́ ọlá tó nímọ̀ nípa kọ̀kọ̀ ló ràn lóòtọ́ ànábì ò sí ń bẹ nígbàtá ànábì Musa fi wáyé ànábì ò sí ń bẹ nígbàtá ànábì Yusuf fi wáyé àwọn ànábì ọlọ́run tán ti kọjá lọ ànábì ò sí ń bẹ ẹ ọlọ́run ọba àdékẹ́ ọlá ló pàtàn wọn fún ànábì sallallahu alaihi wasallam tí ń túmọ̀ pé ọba tó nímọ̀ nípa kọ̀kọ̀ òun ló sọ fún ànábì kìí ṣe pé ànábì sallallahu alaihi wasallam òun ló ní ìmọ̀ kọ̀kọ̀ náà so eléyìí ní ọ̀nà ó máa tọ́ka fún wa ipe kò sí ẹni tó ní ìmọ̀ kọ̀kọ̀ àyàfi Allah subhanahu wa ta'ala ẹwà rí ẹni tó bá jẹ́ mú mi ní òdodo túláàsì òun náà ni kó nígbàgbọ́ eléyìí túláàsì òun náà ni kó ní gbàgbọ́ ipé inú àwọn nǹkan tọ́lọ̀wọ́ bá àlékẹ́ ọlá dásà lẹ́sà fúnra rẹ̀ ní tọ́lọ̀wọ́ bá àlékẹ́ ọlọ́pin pẹ̀lú ẹnìkankan àmọ́ṣẹ́ ìtọ́ni látìgbà títẹ̀ ìtọ́n nígbà tọ́lọ́wọ́ bá àríkíọlá ti lé e kó nínú kí ọlọ́wọ́ bá àríkíọlá látìgbà tọ́lọ́wọ́ bá àríkíọlá ti lé e kó ní àánú ẹ̀ tọ́lọ́wọ́ bá àríkíọlá ti kàákún ẹni tá ma tọrọ ìṣọ́ lọ́dọ̀ ọlọ́wọ́ bá àríkíọlá kò níbi aburú ẹ̀ látìgbà náà lòun náà ti Adam àyàfi ẹntọ́lọ̀ ọba àríkíọlá bá sàlẹ́sà nìkan ló kù ni òun ò ní pàmára òun náà lòun ò ní jẹ́ kó wà papọ̀ mọ́ òun nínú ọ̀nà tó bá ni ṣe ìtọ́ni tí wọ́n ń ṣe gbìyànjú lóríṣiríṣi àti ìgbìyànjú tí ṣe ìtọ́ni ṣe lóríṣìíríṣìí inú ẹ̀ òun náà ni kó máa lọ lè sọ̀rọ̀ fún àwọn alágbígbá inú ẹ̀ òun náà ni kó máa lọ lè sọ̀rọ̀ fún àwọn tí wọ́n yẹ nǹkan wò inú ẹ̀ ni kó máa lè sọ̀rọ̀ fún àwọn tí wọ́n pidán ẹ̀yìn kó sọ pé nǹkan báyìí yóò ṣẹlẹ̀ lásìkò báyìí kó sọ pé nǹkan báyìí yóò ṣẹlẹ̀ nígbà báyìí tó jẹ́ pé òun gan fúnra rẹ̀ náà kò sì nímọ̀ nípa rẹ̀ kò nímọ̀ nípa kọ̀kọ̀ náà anábì sallallahu alaihi wasallam ti júwe fún wa anábì sálàyé fún wa anábì ní àwọn ṣayatín àwọn èṣù nínú àwọn àlìjẹ̀nú anábì ní wọn a máa gúnra ara wọn wọ́n wà lọ sí sámà láti lọ máa gbọ́ọ̀rọ̀ ọ̀rọ̀ tọ́lọ̀ ọba àlékí ọlá bá ti sọ máa màláíkà pé nǹkan báyìí ó ṣẹlẹ̀ tí Jibril wá ń sọ máa màláíkà tó kù pé tọ́lọ̀ ọba àlékí ọlá sọ ní àwọn wà jí ọ̀rọ̀ náà gbọ́ nígbà tán wá jí ọ̀rọ̀ náà gbọ́ wọ́n máa wá sáré bọ̀ wá sálẹ̀ nígbà ní ń bẹ ọlọ́run ọba àlékí ọlọ́ jù wọn lóko náà ẹ̀yìn síwájú kan tó dé sálẹ̀ wọn ò ní rí nǹkan náà gbé dé sálẹ̀ ìgbà mí ń bẹ wọ́n ti ráyè sọ fúnra wọn wọn wà rí gbé dé sálẹ̀ àwọn tán bá wá jí àwọn tí wọn àwọn tán bá jí àwọn èèyàn wọn wọ́n máa wá lọ lè sọ àwọn nǹkan wọ̀nyí wọ́n so látara bẹ́ẹ̀ òun náà ni àwọn èèyàn mọ̀ wá rò pé wọ́n ní mọ̀ kọ̀kọ̀ ẹ̀ ànábì ní wọ́n wá gbọ́ òdodo ẹyọ kan wọ́n wá fi irọ́ ọgọ́rùn wọ́n wá fi kún òdodo ẹyọ kan tó bá ti wá sọ yìí òun yóò wá bú àwọn èèyàn lójúmọ́lẹ̀ tí èèyàn náà bá ronú sí àìmọye àwọn alágbígbá tó lọ́dọ̀ rẹ̀ lónìí tí ó ní báyìí ni tó bá tún dọ̀la kò tún ní níbẹ̀ yóò tún ní ẹja tún ṣe báyìí kò tún ní níbẹ̀ èé ṣe tí ó sọ ọjọ́ alákọ̀ọ́kọ́ ohun tí ó mọ ìtó jẹ́ òdodo ọ̀rọ̀ gangan níbi ọ̀rọ̀ so ibẹ̀ náà lẹ́ẹ̀sì mọ̀ pé irọ́ náà ni wọ́n máa ń pa àìmọye nǹkan mí

anábì ní ká jìnà sí gbogbo orú àwọn tí wọ́n ṣe bẹ́ẹ̀ eríṣiríṣi ọ̀nà làwọn lárúbáwá máa ń gbà sọmọ fi ṣe nípa wọn wọ́n a máa ṣe àtàtọ̀ yìí wọ́n a máa lo ẹyẹ láti fi mọ́n tó dà àti tí ò dá tán bá gbé ẹyẹ lọ́wọ́ wọ́n ní tó bá jẹ́ pé táwọn fẹ́ ṣe yóò dá kẹyẹ ó fò lọ apọ̀ ọ̀tún tó ewé kò ní dá kẹyẹ ó fò lọ apọ̀ òsì tẹ́yẹ bá wá fò lọ àárín wó tuntun ṣe àbíkó fò lọ bìkan nínú apá méjèèjì tó báwọn lárúbáwá ṣe máa ṣe báwọn ṣe máa ṣe nù anábì sallallahu alaihi wasallam wá sọ nínú hadithu rẹ̀ anábì ní laysa minna anábì ní kò sínú sínú wa o kò sínú àlùmọ̀ mi o kò sínú ìjọ ẹ̀mí ànábì sallallahu alaihi wasallam ànábì ní man tatayyara aw tutayyara lahu ẹni tí máa ń fi ẹyẹ wọṣẹ́ fún yàn tó jẹ́ pé tó bá ní tó bá ti fò lọ́tún yóò dá wá kò lahu àbí wọ̀tán bá ṣe ẹ̀yìn ìwọ́kọ́ ló ń ṣe àmọ́ bọ́ ṣe ni ànábì sallallahu alaihi wasallam laysa minna ànábì wa man takahana aw takahana aw tukuhina lahu àbí ẹni tí ń dá gbígbá ẹ̀yìn ń dá gbígbá òun ló bí owó ẹyọ àbí àwọn nǹkan eríṣiríṣi táwọn aláwo máa ń lò sáàmọ́ fi yẹ nǹkan wò àbí àwọn nǹkan eríṣiríṣi àwọn ọ̀nà míì tó jẹ́ pé bẹ́ẹ̀ ẹlòmí sí fi kọ́ọ̀bù wo ti ẹni ẹlòmí ti ń fàtẹ́lẹ̀ ó wo ni ẹlòmí tó jẹ́ pé yóò kàn wò sún ní àwọn àlìjẹ̀nú ní ọmọ sọ tí ń ṣẹlẹ̀ fún anábì sallallahu alaihi wasallam ní ẹni tí máa ń ṣe anábì ní kò sí nínú wa àbẹ́ni tí wọ́n ṣe fún anábì ní kò sí nínú wa wa man sahara ẹni tí máa ń wá ń piná ẹni tí ń sóògùn anábì ní kò sínú àlèúmọ̀ mi àwòsún ìrọ̀láhù àbíwọ̀ tí wọ́n ṣe fún ẹn àwọn àbólógún bẹ ẹn àwọn ni ó jó nǹkan àwọn ni ó parí iṣẹ́ abẹ́yìn nǹkan ni wọ́n parí rẹ̀ fún anábì ní àti wọ́n tí wọ́n parí rẹ̀ fún ẹn àtàwọn tí ń bọ́ parí rẹ̀ anábì sallallahu alaihi wasallam anábì ni ata káàhìnan ẹn tó bá wá lọ lè bá àwọn alágbígbá àwọn tí ń yẹ̀ mí wò anábì tó wá lọ lè bá wọn fọ̀sọ̀dákọ̀hù ẹn tá anábì sallallahu bima unzila ala muhammad anabi niru ẹni bẹ́ẹ̀ ó ti ṣe kèfèrí sí tí wọ́n sọ kalifa anabi sallallahu alaihi wasallam kí ni wọ́n sọ kalifa anabi sallallahu alaihi wasallam alkur'an faman kafara bi ayati min alkur'an faqad kafara bi jami' alkur'an ẹni tó bá ṣe kèfèrí sí aya kan nínú alkur'an pé aya yọ kan yóò tí ó ju láì kan ilọ̀ èmi ò gba aya yìí kò gba gbogbo alkur'an gbọ́ ni eh aya tọ́lọ́wọ́ ẹn tó bá wá lọlẹ̀ bá alágbígbá tó ń wá sọ fọ́kó mọ́kọ̀kọ̀ wọ́n náà sí gbà kó máa ẹ̀yìn fọ́kọ̀rọ̀ káfàrọ̀ bí ma ń zira ala Muhammad anábi nírú ẹni bẹ́ẹ̀ ó ti ṣe kèfèrí bí ẹni tí fúsí alaihi wasallam ẹwà gbogbo àwọn nǹkan wọ̀nyí tí máa ń ṣẹlẹ̀ káàkiri láwùjọ ẹ̀yìn tí alaihi wasallam wọ̀n ata arọ́fan anábi ni ẹni tó bá wá bá alágbígbá ẹni tí ń yẹ nǹkan wò salatu arba'ina layla anábi ni tó wá béèrè kankan lọ́wọ́ rẹ̀ anábi ni ọlọ́wọ́ bá àlékẹ́ ogójì ọjọ́ lọ́wọ́ rẹ̀

pẹ̀lú ẹ̀mí pé kíni ó fẹ́ bèèrè nǹkan rẹ̀ so irú eléyìí náà òun lọ́wọ́ bá láàrín sọ̀lá wà lè sọ́lá sọ pé ọlọ́wọ́ bá lékẹ́ ọlá kò ní gba irun rẹ̀ fógójì ọjọ́ ìwọ́ wá lọ lè bá ẹ̀yẹn ó wá sọ bẹ́ẹ̀ fún ọ ó sì gbà á gbọ́ ó sì tẹ̀lé ó sì bí ṣiṣẹ́ ṣe anábì sallallahu alaihi wasallam bọ̀kọ̀ káfàrà bí máa ń zèrè àdá muhammad anábì ní wẹni bẹ́ẹ̀ ó الله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه عباد الله اعلموا أن إتيان العراضيل وتشريقهم شره وخيم وضرره عظيم على الفرد والمجتمع ولذلك يجب علينا أن نرجع إلى الله سبحانه وتعالى و ونطلب البديل من سنة النبي صلى الله عليه وسلم إذا ثبت علينا الأمر نرجع إلى سنة النبي صلى الله عليه وسلم ونسأل العلماء كيف نفعل إذا أردنا أن نقدم على أمر أن نقدم على أمر إيه، ولم أدري هل أذهب أو لا أذهب هل آه، أو هل أتقدم أو أتأخر في هذا في الأمر يجب عليك آه، أن تسأل كيف كان النبي صلى الله عليه وسلم يفعل وماذا علمنا النبي صلى الله عليه وسلم حتى ننجو حتى ننجو من حبل الشيطان أرجوكم الله بارك ولا أترجى بكم النبي صلى الله عليه وسلم الله بارك ولا كتب عليكم يا جن جسار فما تابع النبي أتوبا أتوبا لو إلى النبي صلى الله عليه وسلم في يوم القيامة أيها الله بارك ولا gẹ́gẹ́ bí àlàyé ṣe yá ti nípa kí alọ̀lẹ̀ máa yẹ nǹkan wò kálọ̀lẹ̀ bá wọn ti ń dá ẹlòmí òórò pé tá bá ń sọ̀rọ̀ nípa àwọn tí ń dágbígbá bóyá àwọn tí wọ́n tá a nìkan òun náà ni àwọn tí wọ́n ń lo owó ẹyọ ní àwọn tá ti mọ̀ wọ́n wípé táwọn náà ń pera àwọn òun náà ni bàbá aláwo so ẹlòmí òórò pé àwọn tá a nìkan nu so àwọn tá a òun náà ni gbogbo ẹnikẹ́ni tó bá ti ń lo nǹkan kan láti tọ́ka sí pé òun mọ̀ nípa tó pamọ́ ẹ̀yẹn tó ti kọjá ní àbí nǹkan tí ó padà jẹ tí ó padà ṣẹlẹ̀ tó bá ló mọ̀ nípa rẹ̀ gbogbo orú náà àwọn náà ni wọ́n kó sí abẹ́ tí Ànábì sallallahu alaihi wasallam sọ nínú àwọn hadith yìí irú àwọn nǹkan wọ̀nyí olówó wọ́pọ̀ káàkiri láwùjọ wa tó ni àwọn èèyàn náà ni onímímà àwọn náà ni wọ́n rí sí ẹ̀sà àwọn tó yẹ máa sọ́yàn sọ́nà lójú ọ̀nà ó ti wá mú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa rí gbogbo àwọn nǹkan wọ̀nyí bí ìgbà tó jẹ́ pé ara ẹ̀sìn ló wà bí ìgbà tó jẹ́ pé ara nǹkan táà fi máa fáà òun náà ní gbòrò ilé ìwà tòun náà ló gbà tó fi jẹ́ pé tẹ́lórí ó bá sọ̀rọ̀ fún ọ yóò wà nígbà tó ń wá sọ àwọn ẹni ọlọ́run lọ àwọn ẹni ọlọ́run wá sọ fún pé nǹkan báyìí báyìí òun náà ní ṣẹlẹ̀ bó lẹ́ni ọlọ́run ó sì mọ kọ̀kọ̀ ni òun náà ní kéèyàn máa ṣe kíni kéèyàn máa yẹ nǹkan wò iṣẹ́ èṣù òun náà ní kéèyàn máa wádìí nípa ìmọ̀ kọ̀kọ̀ ní tó pamá gbogbo ẹni tó bá wá jòkó tí irú ẹni bẹ́ẹ̀ ẹni èṣù ni kèé ẹni ọlọ́run bá àríkẹ́ ọlá ẹwà rí àwọn tí wọ́n ń jòkó tí wọ́n ń ṣerú àwọn ṣẹ́ yìí tí wọ́n ń ṣerú àwọn ṣẹ́ báyìí aburú wọn pọ̀ láwùjọ aburú tí wọ́n ń dálẹ̀ láwùjọ gangan kò kéré ẹ̀yẹn ká tó wá sọ pé aburú tí wọ́n dálẹ̀ fún ọlọ́dání ẹ̀yẹn lérí sí nínú àwọn aburú nítorí pé wọ́n ṣe wà àwọn tí wọ́n ń yẹ nǹkan wò fún yan nínú àwọn aburú tó burú jù òun náà ni pé kí ni wọ́n a máa ti sábà bí àwọn èèyàn tí ó fi di kèbèrí sọ́dọ̀ ọlọ́run bàríkíọlá sọ́rọ̀ ọlọ́run bàríkíọlá wọ́n a máa ti sábà bí ẹ̀ àwọn ni wọ́n gbéra wọn kalẹ̀ tí wọ́n yẹ kan wò fáwọn èèyàn tẹ́lẹ̀ ìdí wá bá ẹ̀yẹn tó sì yẹ òfin tó sì gbàgbọ́ òun ló ti sábà bí ilé òfin tẹ́kí ni tí ó fi ya gèbèrí tí tọ́lọ̀wọ́ bá àríkíọlá sọ̀kalẹ̀ fún ànẹ́bí sallallahu alaihi wasallam èyí tó ga jù nínú aburú tí ń bẹ ń bí kálọ̀dẹ̀ máa bá àwọn tí wọ́n ń yẹ nǹkan wò òun náà ni pé yóò gbìyànjáde kúrò nínú ẹ̀sìn ọlọ́wọ́ bá nítorí pé èyàn ti nígbàgbọ́ ìpẹ́ ẹni tó yẹ fún wọn fún ìyàwó yìí ó nímọ̀ nípa rẹ̀ pé àà ah, kámọ́tì ìdọ́rọ̀ bàbá ni bàbá ó sàlàyé gbogbo ó ṣe jẹ́ fún wa tó wá jẹ́ òun ajẹ́gẹ́ bí ọlọ́wọ̀n ọba àríkíọlá àbó nímọ̀ nípa kọ̀kọ̀ nínú àwọn àbúrú tó bẹ́ẹ̀ ni

láàrin ọkọ àti ìyàwó wọ́n á sọ fún ọkọ míì ẹ̀yìn ìgbéyàwó rẹ nílò àrísìkí rẹ nítorí pé ìyàwó lówó ju ọkọ lọ wọ́n á wá sọ fún pé ìyàwó rẹ òun nílò àrísìkí rẹ òun náà ni òjò rọ́wọ́ mú òun náà ni òjò ga so látara bẹ́ẹ̀ ọkọ máa wá wùwàkíwà pẹ̀lú ìyàwó ẹ̀ látara bẹ́ẹ̀ ọkọ máa fi ẹ̀sùn kàn ìyàwó ẹ̀ ipé òun nílò àrísìkí o aburú láńlá ni àrísìkú ẹ̀ bínàlùkẹ́ ibi yáà àrísìkí tàà ń sọ ìnísìn nínú àwọn kọ̀kọ̀ ní inú àwọn nǹkan tó pamọ́ ta ló lè jáde wá kó wá sọ fún wa pé iye báyìí ni bọ́jẹ́tì tọ́lọ̀n bọ́jẹ́tì fún tó fi jáde láyé ìyá ń tìkí tó ní tó wọ́n lò ní tó fi jáde láyé <clears throat> tó fi wá mọ̀ pé ẹnìkan ti ń lò nínú ẹ̀ tẹ́yàn bá ra kẹ́rìtì 1000 tó wá kọlù tó wá rí pé ó ti wá dínkù ó ti wá di 800 tó bá kílèmù pé wọ́n lo ni wọ́n ti mọ̀ yí pé ìyàwó rẹ lo àrísìkì rẹ níbo ló ti rí lákọọ́lẹ̀ tẹ́lẹ̀ pé ó yẹ kó lówó tó fi wá di pé ó wá ń lówó gbọ́lọ́ ti rí ẹ̀yìn látara kíni látara àìdígbàgbọ́ sọ́lọ̀ ọba àríkíọlá tí èyàn bá ti gbọ́lọ́ ọba àríkíọlá gbọ́ èyàn nílé ronú ìrònú ò ní dọ́gba ẹ̀yìn tí làákàyè tí ò bá làákàyè mu òun náà lèyàn mọ̀ nígbàgbọ́ sí látara bẹ́ẹ̀ wọ́n sọ ń pínyà láàrin ọkọ àti ìyàwó ìkọ́lá ìyàwó mi ń bẹ gan tí wọ́n sọ fún pé ọkọ rẹ òun ní ìdáwọ́bòrò àwọ̀ rẹ mọ́lẹ̀ wọ́n sọ fún ìyàwó mi pé ọkọ rẹ ìràwọ̀ tí ẹ̀ omi ní ìràwọ̀ tí ẹ tó jẹ́ iná ìràwọ̀ omi rẹ̀ ní ń paná rẹ̀ àbíkẹ́ túká ẹ̀yìn síwájú kó tó lè ṣe gíní

ìyá tó jẹ́ pé ń gbàtégún wọ́n rọ̀ ẹ̀yìn tó egúngbà tó bí wọn tó ẹ pé yóò bá jẹ wọ́n ni kò ti jẹ wọ́n láti kékeré nígbà wọn àdàgbà tán tí wọ́n máa wúlò fóun náà ìyá òní ọmọ wá ṣe kí ni òun ni òníjẹ́wó rárìsìkí òun ni òníjẹ́wó orí jẹ òun náà ni so látara bẹ́ẹ̀ ọmọ tó yẹ kó máa ṣe dáadáa sóbi ẹ̀ tó yẹ kó máa ṣe dáadáa sí ìyá rẹ̀ kó máa ṣe dáadáa sí bàbá rẹ̀ wọ́n wá kẹ́yìn rẹ̀ sí ìyá rẹ̀ kò ní sí ẹ̀fẹ́ gbọ́hùn wọ́n a máa ṣe kí ni wọ́n a máa sùn pìyà láàrin wọn ẹ̀rọ rẹ̀ mi ọ̀rẹ́ àtọ̀rẹ́ wọ́n jọ máa ṣe papọ̀ ọ̀rẹ́ kan wá bẹ̀rẹ̀ sí rọ́wọ́ mú bẹ̀rẹ̀ sí lówó ẹ wá rí pé kejì wá yóò máa sún mẹ́yìn fún ẹ máa wò pé àkí ló ṣẹlẹ̀ ọ̀rẹ́ kí ló ṣẹlẹ̀ táàrí ọmọ àwọn kan ni ni àrí pé gbogbo nǹkan rẹ̀ ń bọ́ sí gbogbo àwọn nǹkan wọ̀nyí kò síbi tán ti ń gbọ́ wo aburú tí wọ́n láwùjọ lérísìírísìí ẹ wá wo aburú erísìí tó dálẹ̀ láwùjọ tó jẹ́ pé àwọn èèyàn wá ní fọ̀kànbalẹ̀ má ẹ̀ ó kálukú wá ní sóòzọ́ni tẹ́bárí ìyá àgbàlagbà lágbólé tọ́lọ̀n bá fún ẹlẹ̀kan lẹ́mí gúgùn tó bá dàgbà nísìn ẹ̀yìn wọ́n ti máa kìrù yáhùn ẹ̀yìn wọ́n ti sọ fún wọn pé tọ̀ yáka ní bẹ̀ẹ́ndì ọ̀rọ̀ rẹ̀ aburú tó wá ní kéyìí ó dàgbà kọ́lọ̀ ọba àlekẹ́ ọlá ní kẹ́mi ogun tó látara bẹ́ẹ̀ tó bá ti dàgbà wọ́n ti máa kẹ̀ wọ́n ní ah, ìyá kan ní dààmú rẹ̀ lé yíò tani wà ní ìyá kan lé wọn wọ́n ti mọ àárò sí pé bẹ́ẹ̀ ìyá báyìí náà ni ó wà rò pẹ́ntì ń ṣe ọ́ nì ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń sùn wọ́n jí pẹ̀lú rúgbàgbọ́ burúkú báyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tán bá rí nǹkan kan tó ṣẹlẹ̀ sí wọn ẹ̀yìn bóyó lálàá kan ní àìbóyó tí ẹ̀dí kìíní kan fìrí ni àbótí ẹ̀gbọ́tẹ́ yẹ lóru ni ẹ̀yìn yóò ti bẹ̀rẹ̀ sí máa wádìí káàkiri pé ẹyẹ tó dún ẹ̀dá kún kí ni rẹ̀ kí ló kọ́ pẹ̀lú pé ẹyẹ ẹ̀yẹ ni ẹyẹ ló gbọ́hùn ẹyẹ ẹ̀yìn tí wọ́n fẹ́ máa gbọ́rọ̀ tẹ́yẹ ń sọ ni so látara bẹ́ẹ̀ yóò wà ní à ah, ẹ̀dàkùn òun gbọ́ tí òun gba ìwò kan tẹ́yẹ dúnmọ́júmọ́ bàbá ẹ̀dàkùn ẹbá ń wo kí ní ṣẹlẹ̀ tó bá ti fi lè béèrè béèrè bá kò ní sọ pé nǹkan kò láíláí ẹ̀yìn ibo ni wọ́n ti rí tí wọ́n lọ béèrè lọ́wọ́ bàbá kan rí pé ẹ̀dàkùn kí ní ṣẹlẹ̀ mo rí àpẹẹrẹ kan tí bàbá wọn wá sọ fún pé àpẹẹrẹ lásán ni kò sí nǹkan kan kò ní sọ fún ọ ẹ̀yìn tí ó ń torí pé tó bá sọ fún ọ bẹ́ẹ̀ kò ní ro jẹ́jẹ́ so látara bẹ́ẹ̀ ẹ̀yìn àwọn èèyàn wá ń ṣe kí ni àwọn èèyàn wá ń kó sọ́wọ́ lọ́wọ́ téèyàn bá ti wá kó sírú ọwọ́ wọn báyìí kò tún jáde ń bẹ̀ mọ́ o àyàfi ẹni tọ́lọ̀ ọba àlèkè ọlá bá sàánú àyàfi bá ní ìgbàgbọ́ gidi ẹ̀yìn téèyàn bá fọ ìmáníyàn má tíwájú kó tó di pé èyàn lè bọ́kù nínú aburú bẹ́ẹ̀ so látara di eléyìí ní wá ń ṣe àkóbá ń kó ìbànsẹ́yìn bá gbogbo àwùjọ ẹlòmí ò lè sóre fún yàn ẹlòmí wọ́n tún wo sẹ́fún kó tó sóre fún yàn ni yá sọ́ra orí sòro ṣe orí ṣe wá sòro ṣe ọlọ́run bá àríkẹ́ ọlá tó ní ẹ máa sóre fún yàn Ànábì sallallahu alaihi wasallam tó ní kẹ́ máa ṣe dáadáa ẹ má fojú kéré kankan nínú dáadáa ẹ̀yìn kọ́lá kó pàdé ọmọ ìyá rẹ pẹ̀lú pé kó sújú ká sí báyìí oore ni ẹ má fojú kéré rẹ̀ wọ́n mọ̀ wá sọ fún yín pé orí sòro ṣe o ẹ̀yìn ọmọ aráyé ṣe kíníkan o tó àwọn èèyàn sàánú ara wọn mọ́ ọmọ ìyá ò sàánú ọmọ ìyá má kọ́lá bẹ́lú mi bá búyàn ní nǹkan nísìn wọ́n ní ọ̀yà sọ́ra tó wọ́ o <clears throat> kó máa pé kíni kó máa ti kan ni tó wọ́n wá jẹ́ kí ìfọkàntán kó wà láàrin àwùjọ má látara kíni látara máa yẹ nǹkan wò látara ìmọ̀

fi ma kọ́ àwọn ní istikhara bẹ́yẹ̀ sí máa bẹ lọ́wọ́ bá lè pẹ̀lá kọ́lọ̀un tẹ́sà fún yàn àwọn sàábé ní ànábì máa kọ́ àwọn kàmá yóò alẹ́mọ̀ ohun sóòrà tàbí alkùnrin gẹ́gẹ́ bí ànábì ṣe máa kọ́ wọn ní sóòrà nínú alkùnrin ànábì kọ́ wọn débi pé túláàsì ní kó kálùkù ó ṣe gíní kó nímà nípa rẹ̀ nítorí pé nǹkan táàmà ní bùkátà sínú gbésí ayé wa ni a mọ̀ bùkátà sí pé tí mo fẹ́ ṣe yìí ọkàn mi nǹkan ní ṣe ọkàn mi nǹkan ní má ṣe ìmà ṣẹlẹ̀ síyàn ẹmọ tí mo fẹ́ fẹ́ yìí ọkàn mi nǹkan tí kí n fẹ́ ní àbí kí n má fẹ́ àmọ́ tí ó ṣẹlẹ̀ a wà á lọ lè bá ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá tó mọ tí ó ṣẹlẹ̀ lọ́la ọlọ́wọ́ bá alékẹ́lá tó nímọ̀ nípa àkọ́kọ́ ó wà ṣe ìsìkára ó wà bí ọlọ́wọ́ bá alékẹ́lá kó yàn fún ọ tó bá jẹ́ pé ẹni tó fẹ́fẹ́ ìtọ́ àìpé tí ó dáa ní tí ó lóore fún ọ níbi ẹ̀sìn rẹ nínú àlámọ̀rí ayé rẹ tí ò ní bá ayé rẹ jẹ́ tí ò ní bá kìámọ̀ rẹ jẹ́ kọ́lọ̀wọ́ bá alékẹ́lá ṣe ní rọrùn fún ọ tó wá jẹ́ pé tí ò ní lóore fún ọ ní kọ́lọ̀wọ́ gbé jìnà sí ọ kó sì gbé wọn náà jìnà sí kó bá fẹ́ sẹ́rin àjò ìsìkára náà ló fẹ́ ra tó bá fẹ́ sówò kan tó wá ń rò pé sówò yìí kí ń àbí kí má ṣe ìsìkára náà ló ṣe o bùkátà sí kò lọ lè bá ọ̀bá kan pé ẹlákùn bísínẹ̀sì kan tí mo fẹ́ ṣe tí kí wá sí àbí kí má ṣe àbá tí ó mọ̀ nípa bísínẹ̀sì un ẹlákùn mo fẹ́ tíráàbù lọ bìkan tí ń lọ àbí kí má lọ àbá tí ó mójú ọ̀nà kò mọ́bí tí wọ́n kọ bí tó lọ gan ó wà wọ́n ni pé ó ti lọ lè yí ẹsẹ̀ wò mí kan wọ́n ti wá sọ fún pé ó gbọ́dọ̀ lọ kódà bí ìyá rẹ̀ kú <clears throat> lọ wọ́n àwọn ọlẹ́sẹ̀ ń wò sí lójú ọ̀nà kọ́dà bó ní kan tó ní bùkátà sí pé in tó lè gba ẹ̀mí èèyàn ni kò ní lọ nítorí pé wọ́n ti sọ fún pé kíni wọ́n sọ fún ẹsẹ̀ rẹ̀ sí lójú ọ̀nà gbogbo àwọn kan báyà burú lálá ni ìsìn bẹ̀ láwùjọ wa táàbà tara wa lókù ẹ̀yìn àwọn tí wọ́n sì ń ṣe <clears throat> tí wọ́n yẹ̀ kan ó fáwọn iṣẹ́ àfáà òun náà ní ká kọmọ ní kéwú iṣẹ́ àfáà òun náà ní ká sàlàyé ẹ̀sìn fúnyàn ní tó bá dojúrú ní ẹ̀sìn ká sọ fúnyàn pé báyìí la ṣe báyìí la kírun báyìí la gbáwẹ̀ ẹ̀yìn àfáà nǹkan yóò yé bí tá ń pè ní iṣẹ́ àfáà nù àwọn tó bá ti wá di pé iṣẹ́ àfáà lèmi ń ṣe níbo làwọn ọmọ kéwù rẹ wà níbo lé kéwù rẹ wà kí ni nǹkan tó ń kọ́ àwọn èèyàn gan kọ́lẹ̀ ẹlòmíì gan fúnra rẹ̀ gan ò ti nǹkan kan gan tí ó wà lówó kọ́ yẹn kéwú ẹlòmíì ò kéwú yanjú ẹlòmíì parí ìdádí ẹlòmíì drop out ní ilé kéwú yóò wà lọ lè ṣe kíni yóò wà lọ lè wábì kan yóò mọ̀ wá lóhun dáhùn àlejò lóhun àwọn tí ó sì máa pọ̀ nínú àwọn tí inú àwọn tí ìwọ̀ wọn máa mú inú àwọn ẹja tí wọ́n máa mú àwọn náà làwọn obìnrin obìnrin ni máa pọ̀ jù sáwọn kó sínú aburú wọn nítorí pé obìnrin náà wọ́n mọ̀ fáwọn lè kàláyà òun náà wó sọ fún pé àwọn ah, ọmọ rẹ àwọn ayé ń lé o obìnrin ma wá sunkún pé ẹ̀dàkùn ẹmọ́jẹ́ ẹjáwà yóò padà lẹ́yìn rẹ ẹ̀yìn kí wá nìkan tó ṣe ni pé kì níkan ni kọ́lọ̀ ó lè gbọ́ ọ̀dà pé ó jẹ́ kúrò rẹ lọ <laughs> ó tún mú tọwọ́ rẹ wá so àmọ́ látara àdílé ìwò náà ló fà tó fi jẹ́ pé àfikà mọ̀ sàlàyé fáwọn èèyàn àfikà mọ̀ pàkíyèsí wọn àwọn tá a jọ kọnú lé àfikà mọ̀ sí kíni ká mọ̀ pàkíyèsí àwọn ìyàwó wa káwà gan fúnra wa kájẹ́ kí ìgbàgbọ́ wa nípa tó ní í ṣe pẹ̀lú gbogbo àwọn nǹkan báyìí kájẹ́ kó jẹ́ pé ìgbàgbọ́ tí wa ní adọ́rùn mọ́tọ́ على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم انصر الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين اللهم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا غفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك قوموا إلى صلاتكم